والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث السابع والعشرين وأربعمائة وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى أحدكم الجمعة فليصلي بعدها أربعا رواه مسلم وعن السائب بن يزيد رضي الله عنه أن معاوية رضي الله عنه قال له إذا صليت الجمعة فلا تصلها بصلاة حتى تتكلم أو تخرج فإن رسول الله صلى الله عليه وسلم أمرنا بذلك ألا ألا ألا نصل صلاة بصلاة حتى نتكلم أو نخرج رواه مسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من اغتسل ثم أتى الجمعة فصلى ما قدر له ثم أنصت حتى يفرغ الإمام من خطبته ثم يصلي معه غفر له ما بينه وبين الجمعة الأخرى وفضل ثلاثة أيام رواه مسلم حديثي آه، أنا تونسي فلا nínú àwọn òfin eléyìí tó jẹ mọ́ sọ̀látul jumu'ah. àdìsí alákòókò wọn alátọ̀dọ̀ Abi Hurayra radiyallahu anhu wọn ní òjúṣe ọlọ́run tí àti ọlọ́lọ́wọ́ wa kó máa bá ọ sọ pé idha salla ahadukumul jumu'ata ní ìgbà tí ẹnìkan nínú yín tó bá ti sọ̀látul jumu'ah tọ́ba àti mọ̀ ẹ́ kí kò lè dá sí i sọláàtì jùmọ̀ ó tún bá sí kẹ́wọ́n àti bá sí sọláàtì jùmọ̀ tán lẹ́yìn imam fàlẹ́ sọ́lẹ̀ bàdà ha arba'an wọ́n ní tọ̀hún ya tó ṣe náfìlà rákà mẹ́rin o lẹ́yìn sọláàtì jùmọ̀ alimami muslim ló gbà wá àdìsí yìí ń tọ́ka sí wípé a ti mọ àwọn asúnan rọwátìdì àwọn súnà tánàbì kì í ṣaláìṣe tó bá wà nílé àwọn ètò ní í ṣe pẹ̀lú àwọn as-salawatul mafruḍa báyà ṣáájú àbí lẹ́yìn ìgbà tá a bá parí as-salatul mafruḍa. ǹjẹ́ salatul jumu'ah náà wọ́n ní sunnatun ratiba bí àbí ò ní sunnatun ratiba. salatul jumu'ah kò ní sunnatun ratiba qawlan wahida kò ní súnà kan wà tọ́jọ́ pé marghubun fiha liman salla al-jumu'ata ba'da al-jumu'ati ṣùgbọ́n súnà kan àtúnṣe pé à ń fẹ́ ike kéèyàn ó ṣe lẹ́yìn jùmọ̀à fún gbogbo ẹni tó bá ṣe sọ̀láṣìlì jùmọ̀à àmọ́ qabla sọ̀láṣìlì jùmọ̀à kò sí súnà kan tó ṣe kí wọ́n ní ká ṣe eléyìí tó ní ṣe pẹ̀lú sọ̀láṣìlì jùmọ̀à yàtọ̀ sí pé ẹni tó bá wọ mẹ́sàgì à ń fẹ́ kó ṣe kíni kó ṣe tahiyatul masjid gẹ́gẹ́ bí àdìsí tó ti síwájú nípa àtẹni tó wọnú masjid tó sì lọ́ọ́ jókòó al-Ghatafani tẹ́lẹ̀ bí sọlá àti náà ti bi léèrè afọláyìí tó ti ṣe sọ láti bí ó ní rárá ó ní qum fasalli rak'atayn wa awjiz fihima dídé kó múra méjì wá kó o sì ṣe rákà méjì náà ní fúfú yẹ. eléyìí ni àwọn ìgbé salatul jumu'ah kò sí náfìlà kan ratibatun qablaha wala ba'daha illa liman sha'a an ya'tiya bin-nafilati ba'da al-jumu'ah. àfẹn tó bá fẹ́ láti mú náfìlà wá lẹ́yìn salatul jumu'ah. jẹ́tẹ̀lẹ́ báyìí wá. a rí pé gbólóhùn tó wá nínú hadithi yìí wọ́n fẹ́ dàbí ìgbà tó so yìí pé náfìlà ká mẹ́rin lẹ́yìn sọ sọ̀láàtù jùmọ̀ àyẹn yàtọ̀ sí pé ó bá òfin mu ọ̀ràn àyà ni. nítorí bó ti ṣe wá ní pé ìdá sọ́lá àhàdókòmọ̀lùjọ́mọ̀ àìsàn. nígbà tí ẹnìkan nínú yín bá ti salatul jumu'ah falyusalli ba'daha arba'an kọ́ya múraká mẹ́rin wá lẹ́yìn rẹ̀ falyusalli láàmù yẹn láàmù al-amr tó bá kọlu fi'l al-mudari' fi'l al-mudari' yẹn yẹn jẹ́ majzum fi'l al-mudari' yẹn yóò fi ifadatu al-amr. àìsí máa nínú ṣẹ̀ríà wípé àti wá nínú alukur'an àbí sunna tí nǹkan kan ọ̀sẹ́rì rẹ̀ kúrò níbi kọjú ọ̀ràn àyàn ọ̀ràn àyàn ni. tó bá jẹ́ pé ọ̀wọ́ àdìsí lásán ló bá wá ajẹ́ pé kò bá já sí pé ọ̀ràn àyàn ní ká máa yan náfìlà rákà mẹ́rin lẹ́yìn sọ̀látul jumu'ah. ṣùgbọ́n nínú Sahih Muslim kan náà àdìsí mi tún wá tọ́jú sọ́ọ̀rì fún lihadal amri. أن يتمحض للوجوب ṣé ń sẹ́rí àṣẹ yìí kúrò níbi ìkọjẹ́ pé ń tọ́ka sọ́ra yẹn nítorí pé tábìtì kan bá wá ní báàbù kan nípa ọ̀rọ̀ kan tí wọ́n kó nìkan lọ wá nínú olè máa kọ́mẹ́ǹtì lé lórí tí wọ́n sọ pé sọ báyìí tọ́ka sí báyìí tọ́ka sí báyìí ṣùgbọ́n gbàtí bá ṣòwò gbọ́dọ̀ kó gbogbo àdìsí mẹ́rẹ̀ wáyà síwájú kó wọ síra wọn kó jọ wọn wò eléyìí ló fún ọ àti gbàgbọ́ yìí tó dópin nípa àwọn àdìsí yẹn kéka ṣe pé àdìsí ẹyọ kan iná lọ kàkà tó fi jẹ́ pàgbọ́ yìí rẹ̀ yóò jẹ́ kọrí nkọ̀bí ẹ̀ríkà ara ti máa ń dá wàhálà lẹ́nu ìwọ ní sàn àdìsí ẹyọ kan lórí àdìsí kan tó rí yẹn inú rẹ̀ náà ló ti mọ́fin inú rẹ̀ ló ti ń pa inú rẹ̀ ló ti ń kún sọ eléyìí àṣìṣe lè pọ̀ ńbẹ́ ẹni tó rí bàdé tì í báyìí ní sìn tó rí mi wọ́n sọ pé ọ̀ràn yẹn ní abọ́dọ̀ sí rákà mẹ́rin lẹ́yìn ti salatul jumu'ah ṣùgbọ́n e ti jáwọ́ ìwáyà mi eléyìí tó tún wá nínú sahih muslim yìí kan náà anabi sallallahu alaihi wasallam sọ pé man kana musalliyan ba'da al-jumu'ati falyusalli arba'a man kana musalliyan ba'da al-jumu'ati falyusalli arba'a. ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe sọ̀láàt náfìlà lẹ́yìn júmọ́à kó ti rọ́kà mẹ́. sọ̀rọ̀ yẹn nu ẹnikẹ́ni tó bá fẹ́ láti ṣe sọ̀láàt fi ṣe náfìlà lẹ́yìn júmọ́à kó níta òun ṣe rọ́kà mẹ́. eléyìí jẹ́ sọ́ọ̀rì sani lil hadith al awwali min an yatamaḥaba lil wujub. ó ti tẹ́rí àdìsí alákọ̀ọ́kọ́ kúrò nídìí kọjá pọ́nrán yẹn ní tọ́kasí. bẹ́ẹ̀ kọ́ àlọ́ ọ̀f yára bẹ̀ lórí pé ìpìlẹ̀ bínáfílà ṣe rí lọ náà ẹni tó bá fẹ́ àbẹ́ni tó bá fẹ́ ẹni tó bá fẹ́ kó ṣe ẹ ọgbà lábẹ́ ẹni tó bá sì ṣe ọ̀sẹ̀sẹ̀ lọ́rùn rẹ̀ eléyìí fi hàn wáyé pé kì sọ̀rọ̀ yẹn onáà ní kí a ti rẹ́kà mẹ́rin yẹn bá a dẹ̀ sọ́lá àdéhùn yìí sọ pé rákà mẹ́rin báyìí sọláàtì jùmọ̀ a ti rí nínú àwọn àdéhùn míì tí ń bẹ nínú sí ànábì sallallahu alaihi wasallam nígbà tó bá padà sílé báyìí sọláàtì jùmọ̀ ó máa mú rákà méjì wá ní náfìlà àdéhùn yìí ti sọ pé mú rákà mẹ́rin wá lẹ́yìn jùmọ̀ ànábì ti máa mú rákà méjì wá lẹ́yìn jùmọ̀ èyí lọ́lọ́lá jù bí máa ṣe rákà mẹ́rin àbí ká máa ṣe rákà méjì àwọn olùmọ̀sọ yìí pé ẹjẹ́ àwòwò ibo ni wọ́n sọ pé kó máa ṣe rákà méjì ilé rẹ̀ sọ́wọ́n ṣẹlẹ̀ rí sanabi sallallahu alaihi wasallam parí salatul jumu'ah àwọn amúnáfíà wà lẹ́yìn jumu'ah rákà méjì ní masjid kò ṣẹlẹ̀ rí tí ọba ṣe náfíà yẹn ba'da salatul jumu'ah fil masjid níṣẹ́ ló máa mú wá ní rákà mẹ́rin eléyìí tọ́ka sí pé àti rákà mẹ́rin àti rákà méjì ọ̀kan nínú méjèèjì ọ̀takùrà wọn ṣùgbọ́n èyí ibi tí a máa gbé ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì sí ń kọ́ lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ fàríhì mẹ̀ǹkẹ́nà mùsọ̀lẹ́yìn bàdàlùmọ́àtì fàlìyòsọ̀lẹ̀ ọ̀rbáàn fìlmẹ̀tìdìnnù bẹ́ẹ̀ nà kàwùsẹ̀yìn á fi sínú brákẹ̀tì ìyẹn tí ó bá ṣe náfìlà o lẹ́yìn sọ̀láàtù jumu'a o kó múrọ́kà mẹ́rin wá o ìyẹn tó bá ṣe pé nínú mẹ́sìlì ni ọba ti ṣe. ṣùgbọ́n ìta gbó wọn lè fi sọ̀rọ̀ bá àṣìlá máa ń ṣe múrọ́kà méjì yẹn fadhalika khassun liman arada an yatanaffala ba'da al-jumu'ati fi baytihi eléyẹn ọ̀dà dúró gédégé lẹ́ni tó bá fẹ́ ṣe náfìlà lẹ́yìn sọ̀láàtì jùmọ̀ ní lè tiẹ̀. ìwọ ni wọ́n máa ń sẹ́nu méjèèjì ó kálukú ọyẹ fáìlì ẹ̀wò. àwọn ìṣẹ̀lá kan mẹ́rin ní masjid àbí méjì nílé ìwọ láwọn ẹ̀sìn ẹlòmíì wọ́n láì fi ẹ̀sìn kankan wọ́n lọ àná. fáwọn ọ̀lẹ́lá tán. òun torí di eléyìí ìyẹn ń kẹ́kọ̀ọ́ kéèyàn lè bàa fi ṣèwà wù mí àtàwọn àtẹ̀yìn ìpèníjà ńlá lélẹ́yìí fún wa ká má bàa bọ́ sábẹ́ ọ̀rọ̀ ọlọ́run bá wa sọ́yìn àtàmúrúnà an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitab afala ta'qilun lóde dáhùn máa àwọn yẹn lọ sí di dáadáa lásìkò sẹ́yìn gbàgbé ara yín káwọn máa ṣe dáadáa fún wa al-janna kẹ́yìn kọ́mọ́ bá rọrùn fún yín láti wà lùjánà ẹ̀yin lẹ́yìn sì ń kà fún wọn fa ẹ̀yin ní làákà yìí láìsẹ̀ kà kò sí làákà ìfẹ́ tí ṣe bẹ́ẹ̀. gbowó ọjọ́ dé wa kó lè tamúragiri àtẹni tí ń sọ àtẹni tí ń gbọ́ gbogbo alámbùkátà àti wà lùjánà kiri àwọn kọ́ tó sọ fún anabi sallallahu alaihi wasallam nígbà tí anabi sọ fún pé sálí tọrọ ń tọrọ bá fẹ́ ó ti dáhùn ó náà ń gan òró òró lẹ́ẹ̀mejì tó pé ní tí àwọn wá nù tiwọn àwọn ọ̀wá àti gun volvo àwọn ọ̀wá àti gun chevrolet ní táwọn wá ní kíni aljanna kàtó wọn sọ fún wọn títí kọ tọrọ ibi tí ẹnu rẹ kọ̀kọ́ lọ ìpínlẹ̀ lẹ́gọ́ ẹgbẹ́ mọ́ lè rí owó níbi tó ti kí subhanallah tòṣùgbọ́n sàbẹ̀ ìkìlọ̀ ń sọ ẹsẹ̀lùkẹ́ mọ́ra fọ́fọ́tà kàfìlìjà jẹ́jẹ́ kí wọn àlùjáná lásán àní kí n máa bẹ pẹ̀lú rẹ lálùjáná ẹ̀sìn ọ̀gá náà bíi a fẹ́lifẹ́lì dẹ́wùsẹ̀lì àlà nítorí dẹ́wùsẹ̀ tó ga tó máa bẹ pẹ̀lú àlùjáná sọ̀rọ̀ pé bíi táwọn ẹgbẹ́ wà náà ni ìwọ náà wà. àwọn afẹ́ ìrò dáálì pọ́ńpẹ́ nǹkan mi yàtọ̀ tó léyìn fọkọ́t ọgbọ́n tí mò ń fẹ́ náà mi kí lóò anábì wa sọ fún àìní aláàánà ṣèkẹ́bí kẹsìrẹ́ ti sojú ràn mí lọ lórí ara rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àforí kanlẹ̀ fọlọ̀ òṣèlú ìdòhùn náà ó kúlẹ̀ kà. وأريد به الصدق به الصلاة فهو من باب إطلاق الجزء وإرادة الكل ومن الوقت لوك ولوك وفريكا لفلوك يتكي فريكا للأسنى نبي باليرو يعني كي صلاة لأنه فرائض نوافر ètò ìtumọ̀ fún ìbẹ́yìn náà nínú àdéhùn kùdùsí níbi tí wọn bá ti sọ pé wọn máa ti kọ́ rọ̀bà ilé yẹ àbídé ibi ṣẹ́yìn àhábò ilé yẹ mi máa kọ́rọ̀ kùhù àlè wọlé ayé zẹ́lú àbídé يتقرب إلي بالنوافل حتى أحبه ẹnì kan wá ti ko roba ile ye abide ibi seyin ahabo ile yen mi maa koro hu ale wole aye zelu abide يتقرب الي بالنوافل pẹ̀lú kaka tí mo nífẹ̀ẹ́ sí tó kéèyàn ṣe tí mo ṣe lọ́ràn yẹn lé lórí. sí ọ̀rẹ́ láì nígbà tó kọ̀ọ̀rọ̀ yẹn tó tó ń ṣe náfìlà ó ní ó ní ẹ̀yin tẹ̀ ń dara yín náà mú rákà mẹ́rin rákà mẹ́rin mẹ́ta ó di mélòó ó di mọ́kànlá ẹ fi mẹ́rin kún ó di mélòó mẹ́ẹ̀ẹ́dógún fi méjì kún ó di mélòó mẹ́tàdínlógún ni làwọn ń lójoojúmọ́ ó lóun máa ń ní atú àwọn ọ̀ràn yẹn ara rẹ̀ jẹ́ ọ̀tàn ara rẹ̀ jẹ́ irọ́ ẹnikẹ́ni tó bá wá ti súnmọ́ lọ àkọ́kọ́ ọjọ́ ọ̀kọ́ ṣe láti rọ́lọ́ súnmọ́ òun náà gbogbo ń sí lọ́nà yẹn ẹrú ọ̀wá ni yé gbìyànjú lẹ́yìn ọ̀ràn yẹn láti súnmọ́ èmi ọlọ́run pẹ̀lú náfìlà títí tó máa fi nífẹ̀ẹ́ rẹ̀. yẹn náfìlà máa sẹ́ni tó bá ń eléyìí fi hàn pé ìpèníjà ńlá ni níwájú wa wàláhì wàláhì ọ̀pọ̀lọpọ̀ nínú wa gan títàtítà là ń fi ṣe fọ́rọ́ ẹ̀ ṣe ìtọ́jú ọ̀ràn yẹn ẹ má ti sọ̀rọ̀ náà fìlà. àìsàn nínú àdéhìí kan ó ní tẹ́ bá fi lè pa kìyàmù lẹ́yìn tẹ́ ẹ̀ pa àwọn náà ẹ ti sọ súnà ànábì nù. sọ ìyẹn gbogbo ẹ̀ lẹ́yìn ọ̀ràn yẹn ẹni tó fẹ́ wọ àlùjànnà yóò ti fẹ́ o gẹ́gẹ́ bí àwọn ọmọ náà náà ṣe ṣiṣẹ́ torí di eléyìí báyìí afẹ́wọ́ àlùjànnà ara àwọn nǹkan tá a mójútó nù rákà mẹ́rin lẹ́yìn sọ̀láàtì jùmọ̀ tó bá jẹ́ pé ní mẹ́sìlì láti fẹ́ mu wa àbí rákà méjì tá a bá délé tó bá jẹ́ pé ilé láti fẹ́ mu wa tó kọ̀ jẹ́ mẹ́fà báwọn afẹ́ ṣe láti fẹ́ ṣe ń lé ẹdí tá ń bẹ̀ wá ibi tí bíbí àti bẹ̀rẹ̀ nù. ورقلها إذا من كان مصليا بعد الجمعة فليصلي أربعة وتسي أربعة إليه وأنا مسجدني سواء أنا بس ما زميلي لي ودي ميلو سواء بدي أتوابي أبي أوابي ọ̀kanu méjì ni ìwọ́n á ní ládájú mẹ́rin mà ní mẹ́sìn à ṣé bá a sọ wípé gbogbo ntísẹ́ rẹ̀ bá pọ̀ jù tẹ́ẹ̀lì tó sì mú wa bá fẹsẹ̀ rinlẹ̀ ìmọ̀ níláàdá ju nítorí kéré jùlọ. ẹ̀rí wo lára wá? ìgbé afdalu salati rajuli ma kana fi baytihi illa al-maktuba. ètò lọ́lájú nínú àwọn sọ̀làwáàtì tọkùnrin mú wa onáàlì tó bá ṣe ń lé rẹ̀ àyàfi sọ̀láàtì tó jẹ́ ọ̀ràn àyàn tó jẹ́ pé masjid láti máa ṣe eléyàn ló fún eléyìí lágbára lórí sí masjid. sẹ́ni kété tá a bá ti wá sálámà lábàá dìde láti múláká mẹ́rin yẹn wá tó bá ṣe ní masjid láti fẹ́ ṣe ẹbí mu o ẹlòmíràn ní padà sílé bá dà sọ̀láàtì lójúmọ́ àwọn. pé kí fẹ́ yíra kúndùyà ti sọ̀láàtì fẹ́ ń tẹ̀síru ìlú ọ̀rùn min fadlillah الله kathira o ní nǹkan tó fẹ́ gbé ọ padà lé ibi sẹ́rẹ̀ lọ padà lọ báwa ìpè ibi sẹ́ni kò ti lọ rẹ násìlà yẹn nígbà tó ti gbé tẹ́lẹ̀ dì ọ́ tó a jẹ́ pé sinmi masjid kò tó máa lọ. títí a bá ti wá sálámà kà sálámà iná bá dìde rárá o yọ̀wé àdéhùn ti ń bọ̀. sábà parí sọláàtì kan sábà fẹ́ ṣe sọláàtì míì a gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan la méjèèjì nítorí kíni kọ́ran èèyàn má bàa lúpọ̀ mọ́ nàáfílà kọ́ran èèyàn má bàa lúpọ̀ mọ́ nàáfílà nítorí wọ́n ti kọ̀ fún wa nínú òfin ṣẹ̀ríà láti máa da lóru papọ̀ mọ́ sápà. tòmátà parí ọ̀ràn yẹn yẹn wàá ṣe díkìrì ẹ̀rọ̀kẹ́ díkìrì ti fà sọ́là láàrin méjèèjì ó ti yà wọ́n àbíkọ́ dìde kí wọ́n bí tó ti parí ọ̀ràn yẹn yẹn kọ́ lọ síbòmíì àbí kó ti kọ́kọ́ báyàn kan sọ̀rọ̀ náà kó tó bẹ̀rẹ̀ náfìlà àbí kó ti ẹ̀ ti kọ́kọ́ jáde nu mẹ́sídìí náà kó tó yẹn náfìlà ògbélé yẹn ń sàmì pé eléyìí yàtọ̀ sí eléyìí tọ́ba ajẹ́ bẹ́ẹ̀. ìmáàmù Abu Hanifa rahimahullah onídàá pé sọláàtì tá à ń ṣe tọ́ba ajẹ́ sọláàtì onírọ́kà mẹ́rin àwọn àdúgbò àtàyà lẹ́yìn rákà ẹlẹ́kẹrin ibi tó ti ẹ̀ka sálámà àwọn alérò yìí pé rákà kejì la ṣẹ̀ṣẹ̀ parí àtàyà alákọ̀ọ́kọ́ là ń ṣẹ̀ṣẹ̀ ń ṣe sẹ́wọ̀n kó máa ń ṣẹlẹ̀ láyé ijó òun máa ń ṣẹlẹ̀ tí wọ́n máa ń ṣẹlẹ̀ láyé ijó láyé ti ń kọ́ à yóò ṣẹlẹ̀ yóò tún ṣẹlẹ̀ yóò tún ṣẹlẹ̀ torí tí àwọn afọkàn wa rò lónìí la hawla wala quwwata illa gbogbo àwọn fáìlì tó sọnù. àwọn èèyàn rántí rẹ̀ lórí àfi tó bá wọ tí fowó sí Allahu akbar ìgbà náà wọ́n rántí. tọ́ èèyàn wá ń sàtáyà ẹlẹ́ẹ̀kejì wá lérò pé sálá kọkọ ni rákà mẹ́rin ló sì fẹ́ mú wa síbẹ̀ náà ti wà pé kí ló tún ṣe tún dìde. ó ti gbórí sókè láti rùkú kó tó sọ sí níyè pé rákàkà àrùn lélẹ́yìí kì í ṣe ẹ̀kẹta kí ni ó ṣe lọ́dọ̀ tí yọjọ kò ní kí à pé kí ni nítorí tó bá tún tẹ̀síwájú níbẹ̀ yẹn sọláàtì rẹ bàjẹ́ nítorí pé ti máa ma fi kún kí ni sọláàtì lọ́wọ́ àárín ìgbà tó rántí o. إمام أبو, إمام أبو حنيفة رحمة الله عليه أولا تسأل نكي إنها تتوقع ستايا إنها كاكينيا فقد تمت فريضته صلاة سورة تجهد تقبي لماذا؟ وإن تركي الصلاة يتجهد ونكي تقاري السلام عليكم lọ́dọ̀ tánu alimami abu hanifa wọ́n ní tí a bá ti lè ṣe nǹkan yapa títẹ̀ sọ̀láàt nígbà tá a ti parí sọ̀láàt sọ̀láàt ti pé kò níjì sọ̀láàmù àlẹ́kùn lèmọ́dá wọ́n nítorí àsàlámù àlẹ́kùn gan kìí sara ẹ̀yà ọ̀rọ̀ sọ̀láàt ní ìsìn máa bá sọ̀láàt rẹ̀ so fún alórí rákà alákọ̀ọ́kọ́ kẹ́nìkan wá wọlé kó wá sọ pé assalamu alaikum ọ̀sálámà sí kí ló ṣe sọ láti ẹ ọba àjẹ tọ́ba jẹ́ ike nínú ọ̀rọ̀ sọ láti bá ní assalamu alaikum sọ́yẹ́ kọ́ bá sọ láti jẹ́ wọ́n sọ pé àwọn rẹ̀ bímọ wà lórí sọ láti ó ní alhamdulillah ní sọ láti bàjẹ́ nítorí alhamdulillah min jinsi aqwali salat wọ́n bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ tó jẹ́ ẹ̀yà ọ̀rọ̀ nù sọ unlike asalaamu alaykum torí kum yẹn kum yẹn lugatu takhafud èdè ìbáyà sọ̀rọ̀ ní conversation tó ńgbà tó ti kum rẹ̀ yín ó ti di ọ̀rọ̀ tí ìsara ọ̀rọ̀ sọ̀láàt wọn nígbà tó ti jẹ́ pé ọ̀rọ̀ tí èso ìyà ọ̀rọ̀ sọ̀láàt là ń jáde nínú sọ̀láàt ajẹ́pẹ́tà bá ti ṣe èsè ẹ̀yà akẹ́ sọ̀láàt náà ń kọ́ sọ̀láàt ti pé bí kò bá sọ láti rẹ dókun kọ rọra tó lọ́dọ̀ Abu Hanifa sọ láti rẹ ti ṣe kí ni ó ti pé torí ẹ Abu Hanifa ni ńgbà tí èyẹ ti parí sọ láti rẹ yẹn pẹ̀lú àtayá lọ́dọ̀ táwọn sọ láti rẹ ti pé rákà nàmbà fáìfì yẹn àwọn sọ pé náfìlà ló ń ṣe. rákà nàmbà fáìfù yẹn wọ́n ní náfìlà ló ṣe ìyẹn ni kó gbé náfìlà wọnú ọ̀ràn àyàn ẹ̀wù a ti sọ pé lábẹ́ òfin ṣẹ̀ríà ọ̀ràn àyàn ní n'i sí gbogbo tí ó mú kí ọ̀ràn àyàn dàpọ̀ mọ́ náfìlà nínú àwọn sọ̀làwàt ẹ wá wú ọ̀nà tó ti dàpọ̀ mọ́ra wọn lọ́dọ̀ àbúrò ní òbúrú wọn á ní rákà karùn-ún yẹn náfìlà ní ìgbà ṣẹ̀rí akọ̀ fún wa láti máa yan rákà kan ṣoṣo náfìlà yóò tún fi kan kún sódà tí ó fi sálámà lórí náfìlà rákà méjì wàláhì mushkil eléyìí ọjọ́ ọ̀rọ̀ tá a ní alimami abu hanif so lọ́dọ̀ tí wọ́n dàpọ̀ wọn kó tó bẹ̀rẹ̀ náfìlà. ní madhab Abi Hanifa káyìkì àpárí sọláàtì magrib nìsín ẹnìkan fẹ́ yan náfìlà lẹ́yìn magrib immediately tẹ́wájú asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah kálukú wọn ti dìde láwọn hànàfíyà wọn ti bẹ̀rẹ̀ sí ní yan náfìlà wọn tó ṣe àwọn azikar ìtàn àbísọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́lẹ̀ máa ń ṣe lórí lẹ́yìn àfọlá tọdà bẹ́ẹ̀ kò kúkú dà bẹ́ẹ̀ torí ẹ̀ náà la ti sọ pé kọtọ kọ́yọ́ pé immediately tá a bá ti sálámà lórí sọ̀láàtù jumu'ah lèyàn wá dìde ní ọmọ múraka mẹ́rin wa kí ni ọjọ́ yọjọ sọ̀láàtù zuhur ike sọ̀láàtù jumu'ah yẹn àkọ́kọ́ fi gbára gbóná ni. wà ilẹ̀ aláṣùlù nípa tí gbọ́dọ̀ ṣe lórí lọ́jọ́júmọ́ yọjọ́ bí abẹ́ oníjọ bẹ́ẹ̀. àwọn ẹni tó wọ́n mọ̀ ọmọ alẹ́ òkè òkè mẹ́rin táwa ṣe ní bóòrù lọ́jọ́júmọ́ yẹn ya ti méjì àsàlámà á ti méjì àsàlámà. lọ́dọ̀ Hanifa gẹ́gẹ́ zoro náà ni wọ́n máa ń ṣe mẹ́rin yẹn. wọ́n ṣe méjì wọ́n tún kọ́ sàtáyà wọn ní sálámà wọ́n tún dìde wọ́n tún mú méjì wá máa bá tọ́ ìgbà tẹ́lẹ̀ bí sọ̀rọ̀ láti sọ̀rọ̀ sọ̀rọ̀ máa ń kára mùsọ̀lì yẹn báyìí jùmọ̀ àti sọ̀lì sọ̀lì arba'at ẹni tó bá fẹ́ yẹn lẹ́sìrà lẹ́yìn sọ̀rọ̀ láti jùmọ̀ àkọ́yà amúrákà mẹ́rin wá. tí wọ́n gbà lérò ni pé wàá kí mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ kó tó sálámà kan àbọ̀ òsè méjì méjì kó tó sálámà méjì méjì kó tó sálámà eléyìí lè tọ́ wọ́pọ̀ eléyìí ò túmọ̀ sí pé gbàtàrà bí sọlá sọlá tó kó sọlá tó lẹ́yìnlí mẹ́sìnà mẹ́sìnà ibi sọlá tó táàmà yẹn náà fi rà rẹ̀ lóru rákà méjì sálámà rákà méjì sálámà ni àní gbọ́ yé pé mọ̀fóònù mùkàlẹ́fà wípé àmà sọlá tó nàhọ́r sọlá tó àǹtí sọlá yẹ fẹ́ẹ́ fẹ́ẹ́ pé àwọn tó wá gbé sọlá tó tọ̀sán ni ajá yìí pé alẹ́mú mẹ́rin wákà tó sálámà alẹ́mú mẹ́fà wákà tó sálámà alẹ́mú mẹ́jọ wákà tó sálámà rárá torí kó olùmọ̀ sọ yìí pé wọ́n sọ yìí pé sọ̀láàtù náfìlà tòru rákà méjìméjì ni nítorí pé òru làwọn èèyàn máa ń yan náfìlà jù tó bá wọn jẹ́ bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé tọ̀sán kọ́ ó lè jẹ́ mẹ́rin mẹ́rin torí innahu kharaja makhrajal ghalib. ọjà àdì láti sàlàyé ìtọ́pọ̀jù nínú àkókò tí wọ́n máa yan náfìlà tó bá jẹ́ pé nínú àkókò tí wọ́n máa yan náfìlà rákà tíyẹn bá yẹn náà fi lára ká mẹ́rin ní tẹ̀lé ń tẹ̀lé tó àtàtà ayá kan fún tó sálámà tó burú onú òburú onú òburú amẹ́lẹ́ ń bí mọ̀ fún mi hàdí ṣe ń tí opposite àdéhùn yẹn tọ́ka sí ni mo fi ṣiṣẹ́ bó tilẹ̀ jẹ́ pé mẹ́nu àwọn ẹ̀rí kọ́ lẹ́jì ṣùgbọ́n ẹ̀rí torí àárín tó takò àdéhùn kẹsì ẹ̀tún wá tó sọ láti bẹ̀fẹ́ ní tó bá yẹn náà fi lára ká mẹ́rin ní tẹ̀lé tó fi sálámà kan parí rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé apẹ̀ inú wà láàrin àwọn olùmọ̀ nípa wọ́n fẹsẹ̀ rinlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rinlẹ̀ eléyìí jẹba o. lọ́dọ̀ ìmáàmù Malik rahimahullah àwọn náà kórìíra rẹ̀ ọ̀gbọ́dọ̀ yẹn náà fi làlẹ́ yìí sọ́lá tuntun máa ń kíláàsì. ìjọba akéde tó ń tún tẹ̀lé màlìkíyà látòrí dẹ́sẹ̀ lọ́ba wà. by the time tí ìmáàmù bá fi lè sálámà títí tẹ̀ ìjáde nínú mẹ́sì ó ní rẹ́ nìkan kan yẹn náà fi làlẹ́ tí wọ́n bá fẹ́ dán wò àwọn tí ó dúró láti fọ ètì fún ọ tí ẹlòmíì gan bá tiẹ̀ lọ gbé ọjọ́ kò ń tú láti so wọ́n pọ̀ torí wọ́n mọ oko ti tako Imam Malik Imam Malik ló ń kórìíra rẹ̀ فالمذهب على كراهته أي التنفل بعد الجمعة المذهب المالكي أو قول راري وما أصفه nínú mọ́tàbùl màlìkì wípé àrọ́jìhì èyí tó tẹ̀wọ̀n jù onípa àlèyàn náà sílà yẹn lẹ́yìn sọ̀láàtì ìjùmọ̀ wọ́n lè mọ̀ṣúrú kàrà àtìwò ìwé ètò gbajúmọ̀ jù onípa àkórìíra rẹ̀ èyí tó tẹ̀wọ̀n jù ọ̀tàkùn ìtọ́ gbajúmọ̀ jù ìwọ́lá lò ẹ̀yin nù ẹ̀yin nù ńgbà tẹ fẹ́ takò máàlíkù ní mọ́sáàbù màlìkì àwọn sọ pé èyí tó gbajúmọ̀ jù làwọn ó ti síwájú èyí tó tẹ̀wọ̀n jù torí pé èyí tó gbajúmọ̀ jù ni wọ́n mọ̀ fífi fatuwa èyí tó tẹ̀wọ̀n jù kọ̀ọ̀kan mu rẹ̀ gẹ́gẹ́ bí alukọ́bùbù wọ̀ṣẹ́dìlú ni gbígbọ́ wọn léyà nígbàtí abájú inú sọ́láàt àti ti dáwọ́lẹ̀ wọ́n sọ fún pé alọ́ọ̀dẹ̀ ètò tẹ̀wọ̀n jù ṣùgbọ́n sábìlù kọ́sẹ́ẹ̀lì kan fún ó ní onímọ̀ ṣòwò olọ́gbàdúmọ̀ jù èyí tó gbajúmọ̀ takò tó tẹ̀wọ̀n jù èwo la lò màálìkíyà lẹ́bùl èwo làwọn lò mọ̀ṣúwò ètò gbajúmọ̀ jù kí èyí tó tẹ̀wọ̀n jù ń kọ́ kọ̀fọ̀ ọmọ rẹ̀ lóṣù tí kálukú dáwọ́ lẹ̀ láwọn màálìkíyà. tọ́ bákan náà anábì sallallahu alaihi wasallam ó ní ó tún wá gba àwọn ẹjọ́ mẹ́fà tẹ̀lé ní oṣù Ṣawwal ó ṣe ní ọ̀dà sí ìgbà tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbààwẹ̀ tí máa ń ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún nù. eléyìí ẹ̀rí tó mu amúnádókò ó rinlẹ̀ ṣùṣùgbọ́n ìmáàmù Malik ni mo kórìíra rẹ̀ lè má dá ó ní mo kórìíra rẹ̀ ètò tí kórìíra rẹ̀ yẹn ó ní mo ṣòro gbígbà rẹ̀ yẹn ó ní rọ́ọ̀jẹ̀ nígbà tí ètò gbajúmọ̀ jù takò ètò tẹ̀wọ̀n jù èwo làwọn ó lò ètò gbajúmọ̀ jù ìyẹn ni pé láàrin tiwọn ló ti gbajúmọ̀ òkè tó pé ní sẹ̀rí ìsìlámù ìyẹn ni pé gbajúmọ̀ lọ́dọ̀ tàwọn tẹ́lẹ̀ ń jẹ́ báwọn irú àwọn kan yẹn wá pọ̀ lórí tí màmú Malik fi kórìíra sí sèǹtẹ́rì tó mú wá tẹ̀wọ̀n wọ́n ní sẹ́dẹ̀n lè zẹ̀rọ̀ ẹ̀ sẹ́dẹ̀n lè zẹ̀rọ̀ ẹ̀ láti tilẹ̀kùn káwọn èèyàn gbàgbọ́ yẹn tí rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ tilẹ̀kùn káwọn èèyàn gbàgbọ́ yé ntí ò ṣe déédéé ipe ló ṣe déédéé wọ́n nítorí pé ní ìtìta bá parí solatul jumu'a tí kálukú bá ń dìde tí mú náfìlà araka mẹ́rin wá náfìlà araka mẹ́rin wá àwọn èèyàn tí wọ́n mọ̀ wọ́n léèrè wípé lọ́jọ́ jumu'a àwọn yàtọ̀ sí solatul jumu'a àwọn àti gbọ́dọ̀ ṣe solatul bọ̀ èèyàn mélòó la fẹ́ sàlàyé fún. ṣíkẹ́ bó ṣe jẹ́ bó ṣe jẹ́ nì òkè gẹ́ẹ̀tì dọ́fà táwọn náà fi sọ tí wọ́n sọ táwọn náà rí sọ àbí wọ́n rí sọ wọ́n rí sọ ọkọ̀ bá nítumọ̀ àti ọ̀bá sáde fi yẹn àmọ́ nítumọ̀ àmọ́ ńgbà sáde ti ti ṣe kí ni tó ti wà tọ́ takò torí gbogbo agbárí tó bá fi lè takò àdé àbọ̀takò Qur'an kọ̀ fọ́ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ló fi ṣẹ̀rí àfọ̀ táwọn Ramadan wọn náà wà láì màkàn lè lérò àwẹ̀ mẹ́fà lẹ́yìn rẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ táwọn lè tilẹ̀kùn àgbọ́yé kágbọ́yé yìí làwọn fi ní kò sí tọ́jú bẹ́ẹ̀ ẹlẹ́fà àwọn sì ní tọ́jú bẹ́ẹ̀ pọ̀ ẹ̀gá torí bẹ́ẹ̀ tó mú wọn kọ́ ọjà bó ti jẹ́ ń bẹ̀ tọ́ àtiwárí nísìn ọmọ yẹn náà fi là lẹ́yìn salatul jumu'ah ẹni bá ti ń ṣe ọ̀dọ́ torí àwọn náfìlà náfìlà náfìlà náà ni wọ́n fi kún sẹ́wà káfí rọ́nà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù fọlọ́n gbé ká rọ́nà lọ. àdéhùn tó tẹ̀lé òun alátọ̀dọ̀ àṣà ibn Yazid ọlọ́run ọba kúrò ló sí i. ó ní Muawiya amirul mu'minin ọsọ fún kọ́lọ́n ọyọ́ ló sí i fún pé idha sallayta al-jumu'ah tó bá ti فلا تصلها بصلاة ọ gbọ́dọ̀ sopọ mọsọ láti mú lẹ́yìn rẹ̀ o jẹjẹjúmọ ọdún gédégbé ọ gbọ́dọ̀ so mọsọ láti mú lẹ́yìn rẹ̀ o hàtà tẹtẹkẹlẹmà títí tó fi kọ́kọ́ sọ̀rọ̀ náà títí tó fi kọ́kọ́ sọ̀rọ̀ náà àti kárí sọ láti jùmọ ọ sọ̀rọ̀ kótó lè kótó ti náfìlà ni. aw takhruj àbí kò kọ́kọ́ jáde náà kúrò ní masjid kó tún wá wọlé padà. sọ́kútọ́ bá ti sọ̀rọ̀ ẹni tó bá rí ọ tó ń tún ṣe sọ láti lẹ́yìn ọ̀rọ̀ ọmọ pípọ̀ láti mí ló ṣe. ọ̀wọ́ pípọ̀ bá ti sọ̀rọ̀ sọ láti ti dábí èyí dábí tẹ̀lé sí màá nàbì sọ̀rọ̀ láti ó ti tó. àbójáde tún wá wọlé padà kó tó di kọ́ ọ̀yàn náà ìgbà wo láti wá sọ̀rọ̀ lẹ́yìn sọ̀dá àti sálámà ìgbà wo láti sọ̀rọ̀ náà ẹ́ síláwá lẹ̀ ń sọ̀dá bí yorùbá. tábà ti kọjá tábà ti parí àkàr débò. sẹ́wọ́n ti parí àǹkárò yín débi parí allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram ìgbà náà lè tó lè sọ̀rọ̀. yẹn kí sábà ti parí sọ́láàt astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram. ìgbà náà la tó lè sọ̀rọ̀ yẹn kí tó bá fẹ́ yan náfìlà lẹ́yìn ọ̀ràn àyàn ìgbà náà ló tó lè bẹ̀rẹ̀ sí ní yan náfìlà àmọ́ tó bá tún ṣe báwọn aláìdáa ni ọ́ pẹ̀lú àwọn tẹ̀síbíyẹ̀ fẹ́ kó ṣe àwọn àdìkáàrù fẹ́ kó ṣe òtí parí wọn ó súnmọ́ pé bá ti parí náfìlà kó sì gbàgbé wọn. kọ́kọ́ farabalẹ̀ kí ni ń lé ọ lárí tí wọ́n bá parí ọmọ àyàn náfìlà. nínú àdéhìí yàrá wa Aisha radiyallahu anha كنت أنا أقول صلى الله عليه وسلم بات صلاة يسارة شاهد يقول استغفر الله استغفر الله استغفر الله, استغفر الله. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام معنى أنه قد جسا أنت في صلاة لن معنى لا يرسي له فبات صلاة في بعين أنت بات نافلة لا هي صلاة الجمعة قل هي نافلة ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí a ń sọ ọ́bọ̀ yìí ni ti ọ̀rọ̀ Muawiya ni o ó ní tí o bá parí sọ̀láàtì jùmọ̀ mọ́sùpọ̀ mọ́sọ̀láàtì nù káàdì kó tó sọ̀rọ̀ àbí kó kọ́ jáde nínú mẹ́sídìí kó tó wá padà àgbọ́yé tiẹ̀ ní sọ fún Sa'id ibn Yazid nìsín ó wá fẹ́ mẹ́rin wá lórí tí ó ń sọ ẹnà pé nísìnyí ẹni tá ń bá sọ̀rọ̀ tọ́ta kó tó fẹ́ bá sọ ẹni tó sì sí nǹkan kan lórí rẹ̀ tọ́ta kó tó fẹ́ bá sọ kò ní béèrè ẹ̀rí pàápàá jùlọ ọmọ àti bá ti mọ̀ pé ọ̀tọ̀ ń bá sọ kìí sì fẹ́nu rẹ̀ lọ́n bò sọ. sòṣùbọ́n kò burú tí olùmọ̀ tí ń sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn lábẹ́ àgbọ́yé tiẹ̀ tó tó kí lẹ́yìn pẹ̀lú ẹ̀rí tó mu sọ́ńtọ́sọ torí kí ni torí kí ọkàn ẹni tí ń bá sọ̀rọ̀ Ibrahim alayhi salam ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي ọlọ́run fi hàn mí o báwo ló ti jókòó ǹde ọ gbàgbọ́ ni ó lòún gbàgbọ́ ṣùgbọ́n fẹ́ kọ́kọ́ wọn balẹ̀ ìjẹ́ iná ń pè ní practical kọ́mọ̀ mọ́ theory ọlọ́run sì ní kọ́ lọ́mọ ẹ̀yẹ mẹ́rin bí kò mẹ́yẹ àdàbà ẹyẹ ògòǹgò ẹyẹ gbónúgún ẹyẹ lèkèlèkè ọmọ wa ni kó gun pọ̀ ẹnìkan ẹnu bí tá a ti mú nǹkan gúngún nù. ibi tí nǹkan gúngún ti bẹ̀rẹ̀ kò rí bẹ́ẹ̀ àbí òye wa kò rí bẹ́ẹ̀ so ọlọ́wà ni gbogbo wọn dún wọn wọ́n wá gún wọn pọ̀. ثم اجعل على كل جبل منهن جزءا wọ́n ti wá wà gúngún pọ̀ wá pín wọn sọ́nà mẹ́rin kó o fi ọ̀kọ̀ọ̀kan sórí àpáta kọ̀ọ̀kan. ثم ادعهن wá pè wọ́n ṣé wọ́n gbọ̀ngàn ìwọ ọgúnnugún ìwọ àdàbà ìwọ ẹyẹ lèkèlèkè. يأتينك سعيا وما نبوابوني واعلم أن الله عزيز حكيم ما في الله ما لا باراني تبارا ربوري بوا بارا الله باني تبارا سيدوك fẹ́dàkùn àtàwọn ìṣẹ̀lẹ̀ ìbára ẹni kí ló dúkù mọ́. tó àmàdájú àmàyéke ti ṣẹlẹ̀ ńlẹ̀. torí ẹ̀ náà ni tó jẹ́ kó olùmọ̀ tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa òfin ọlọ́run nítorí gbọ́yé ní kò fi ọlọ́ọ̀ni sọ láì béèrè lọ́dọ̀ rẹ̀ tó bá fẹ́ ó lè mú àwọn ẹ̀rí tí ń kí nǹkan tó sọ lẹ́yìn wá tí wọ́n fi mọ ọ̀nà wo ni wọ́n gbà mú àwọn àdájọ́ yìí jáde látara àwọn ẹ̀rí yẹn ètò nítorí nǹkan kan ìwọ béèrè ó ti ṣe èméjì ṣùgbọ́n kí ọkàn rẹ̀ ó tún lè balẹ̀ sí ó ti tó láti mọ̀ àwíyà sọ̀ńtọ́sọ̀yún torí pé àwọn àwọn bẹ̀rù ọlọ́run láwọn sábẹ́ táyọ̀ kún parọ́ má nàbí sallallahu alaihi wọ́n ti bẹ̀rù ọlọ́run táyọ̀ kún ọmọ sọ nípa ẹ̀sìn ọlọ́run tí wọ́n mọ̀ tí wọ́n ti mọ̀ pé nínú akbarul kaba'ir ọ̀nà ni à ń ma la ta'lamu kí ẹ máa sọ nípa ọlọ́run tẹ́ mọ̀ débì lahu hukm ar-raf' ó ní ìdájọ́ kọ́rọ̀ ànábì nù ṣùgbọ́n kò tún dánu dúró bẹ́ẹ̀ ó tún ní alla nasila salatan bi salatin ọ̀rọ̀ ànábì wa ni ẹ ẹ gbọ́dọ̀ so sọláàtì kan papọ̀ mọ́ sọláàtì mi hatta natakallam títí tá a fi sọ̀rọ̀ náà àwọn náà kúrò àbí tá a kọjá àdìkú ní ntí Muawiya wa lu ẹ̀rí fún tó lọ fẹ̀jù ẹ̀rí lọ́nu abẹ́rì lọ fẹ̀jù ntó lò fún táwọn bá ti sọláàtì jùmọ̀ ọ̀ gbọ́dọ̀ tó sọláàtì jùmọ̀ àmọ́ sọláàtì mi ṣáájú kó o tó sọ̀rọ̀ àbí kó o tó kọ́kọ́ jáde kó o ní mọ́tì Ànábì sallallahu alaihi wasallam ń wá láṣẹ àdéhùn náà pé a ò gbọ́dọ̀ sọ sọláàtì kan mọ́ sọláàtì míì àyà àfikọ́jẹ́ pọ́nrọ̀ yà wọ́n àbí jíjáde ní mọ́kìtì. ṣé ibi tó ń lò sí lọ́sẹ̀ jù ni àbẹ́ ìrì lọ́sẹ̀ ju ibi tó lò sí lọ. ẹ̀rí fẹ̀ ju ibi tó lò sí lọ. ok tó bá kó pósìtì lọ́sẹ̀ lẹ́ńkọ́. ẹgbẹ́ àná bisọ̀ lọ́wọ́ àti sẹ́lá sọ pé tó o bá ti sọ̀ láti jùmọ̀ à ọ gbọ́dọ̀ ṣe náfìlà kan lẹ́yìn rẹ̀ ṣáájú kó tó fọ̀rọ̀ yà wọ́n àbí jíjáde kúrò nínú mọ́tì. èmi wá lo ẹ̀rí yẹn fún kí wọ́n bá ti sọ láti bàgìrì ọ gbọ́dọ̀ yẹn náfìlà lẹ́yìn mọ́gìrì ṣáájú kó tó fọ̀rọ̀ yà wọ́n àbí kó nínú mọ́tì. ṣé ẹ̀rí yẹn tó lè gbé eléyìí làwọn ń pè nínú òṣòlù tó kàn wípé ìtumọ̀ àwíyà ti ń bì báyìí ibi tó lò ó sí ọha ẹ̀rí tó bá kiri ọ̀fẹ́ ẹ̀rí yẹn wúlò ayé àdèlílé àámùmínà dàwà àbí òye wa àdèlílé àámùmínà dàwà tí dèlílé bá wà àkọ́sùmínà dàwà kò lè wúlò tó bá yẹ pé dèlílé wà lórí sọlá tìjúmọ̀ àwọn afẹ́ lò fún magírì tó wúlò àmọ́ ńgbà tí ẹ̀rí wá lórí gbogbo sọ̀láàt ṣé gbogbo sọ̀láàt la lè lò fún àbí èsì gbogbo sọ̀láàt torí pé ẹ̀rí yẹn wá lórí pé gbogbo sọ̀láàt tó bá parí ọ̀bọ̀dọ̀ yẹn láti là lẹ́yìn ẹ̀ ìwọ wá ń lò lọ́kọ̀ọ̀kan ló kọ sọ̀láàt tó o bá parí sọ̀láàt làwọn tó o bá parí sọ̀láàt bàtìrì tó o bá parí sọ̀láàt lẹ́ṣà mo rò pé yé wa torí ẹ̀ torí pé ẹ̀rí tó fẹ́ torí ẹ̀ àdéhùn ìwà fún ọdún gbó sọlá tá a bá parí ta fẹ́ yẹn náfìlà lẹ́yìn rẹ̀ àfi kọ́ràn òtún kọ́kọ́ síwájú àbí kíṣẹ́ kankọ́ yà wá bí jíjáde kúrò nínú mọ́sítẹ̀ wọ́n kàn sọ kẹ́ bí àpèjú ẹni kéṣe dandan kọ jáde so àbí kò rìn lọ kò tún rìn bọ̀ ibi tó ti fẹ́ náà ọjọ́ ti sọ ọ́ náà yẹn ní kọ́ bọ́ bẹ́ẹ̀ o níbo tí rìn tẹ́lẹ̀ yìí ni. torí kó tún wá nínú àdéhìí kan wípé ayé àjẹsọ ahadukum an yataqaddama aw yata'akhkhara aw an yaminihi aw an shimalihi fi salati ya'ni as-sitha ìyẹn ni wípé tẹ ẹ bá parí sọlá tí ló láti bọ́ sápọ̀ ọ̀tún ibi tó ti sọ ọ̀rá yẹn kọ́ yẹn láti là ń bẹ̀ bọ́ sápọ̀ òsì ibi tó ti sọ ọ̀rá yẹn kọ́ yẹn láti là ń bẹ̀ bọ́ bo tó máa wájú yàrá pé a ti fi ibi tá a ti sílẹ̀ àdéhìsì yìí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. àlẹ́ imáàmù Abu Dawud ló gbà wá bọ́tí imáàmù Abu Dawud ó ti sọ fún wa pé tí mo máa gba àdéhìsì kan wá tí mo bá dákẹ́ lẹ́yìn rẹ̀ àdéhìsì yẹn jẹ́ salihul hujja alẹ́ ti tẹ̀rí. tó òun ò ní sọ fún wa pé sahih wáyé gẹ́gẹ́ gẹ́gẹ́ bíi tani at-Tirmidhi torí gbogbo àdéhùn tí Tirmidhi bá mú wa sahih da'if hasanun sahih hasanun gharib la na'rifuhu illa min hadha al-wajh. Abu Dawud no general principle any hadith tí mo bá ti lè dákẹ́ lẹ́yìn rẹ̀ salihul hujja èyí tí mo bá sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ òun ọ̀kẹ́dà wọ́n máa ní da'if da'if. tó bẹ́ẹ̀ làbúdà àbúdà rí wọ́n tún á gẹ̀ẹ́t pé àwọn àbòmí ìfà tí àbúdà ó lò ti sọ̀rọ̀ <laughs> ẹ̀ kọ́ sọ̀rọ̀ tó yé bẹ́ẹ̀ làdé sì kọ́ sọ̀rọ̀ kọ́ sọ̀rọ̀ sí àwọn pé tá a máa lu general principle rẹ̀ á sì àdé sì ẹ̀ máa lò ń wọ́n á rí i pé àwọn abìkan wà tí ò ti sọ̀rọ̀ ẹ̀ kọ́ sọ̀rọ̀ torí rẹ̀ ni olùmọ̀ àgbà alḥafid almunziri. rahimahullah lójú fi wá ṣe tíra kan lórí súnánì Abi Dawud yìí kan náà gbogbo tí Abi ọ̀sọ̀rọ̀ ń bẹ̀ tó yẹ kó sọ̀rọ̀ kò ń sọ̀rọ̀. <laughs> so èyí tí ó sì sọ̀rọ̀ tí ọ̀yọ́ kó sọ̀rọ̀ onú màdì tí wọ́n onú ò ní lọ ra gbogbo náà dé gbogbo eléyìí náà làwọn náà lù lọ. tòmọ́ndé líle sọ pé

sọ̀rọ̀ àbí kó wọn jáde ok ẹ sì rí ipe kìí ṣe jíjáde gangan náà gbà lérò ṣe sẹ́kàn tí ó jẹ́ kíṣọ láti yí kọ̀yà kọ̀yà sọ́tọ̀ lẹ́gbẹ̀ẹ́ léyìí tòwárí yìí asọ́kùtùmọ̀ rẹ̀ dáa tí máa parí sọ láti ní ìsinyìí báyìí tí mo bọ́ síbòmíì ó ti túmọ̀ sí pé ìǹso sọ láti ìmọ̀ sọ láti láì tẹ̀ntì yóò múni mọ̀ yí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú wọn rìn torí ẹ̀kọ́ fẹ́ tẹ ẹrin lọ ṣùgbọ́n tùmọ̀ rẹ̀ ṣe déédéé. pẹ̀lú ìtumọ̀ sí wípé ó tún wá náà dé ti kan etí ṣòkání tóun náà mú wa nínú síra rẹ̀ náà ìlọlọ ọ̀tọ̀ òun sọ wípé anabi sallallahu alaihi wasallam wọ́n ní gbogbo ibi tẹ́ bá ti ti sọ láti láyé wọ́n zẹ́rì fún ẹjọ́ gbẹ̀dẹ̀ àrùkìyàm. torí rẹ̀ tẹ́ bá parí fàríbọ̀ nítorí wa shahidin wa mashhud tọ́lá lọ́wọ́ tafsiri rẹ̀ nínú rẹ̀ náà ni pé àwọn nǹkan púpọ̀ jẹ́rìí fún yàn. tó ń ṣe fàrídàn bì ó ṣe náfìlà mẹ́ ó ṣe náfìlà mi ń bò míì gbogbo ẹ̀ wọ́n jẹ́rìí fún àbọ̀ oníjẹ́rìí fún ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà wọ́n jẹ́rìí fún. bẹ́ẹ̀ náà lẹ́ńtọ́ dára ń bì tó dára ń bẹ́ ọ wọ́n jẹ́rìí fún. àwọn jẹ́rìí fún eléyìí wà lọ́sọ̀dọ̀ Abu Hurayra radiyallahu anhu. wọ́n lànà bí sallallahu alaihi wasallam sọ pé man yaghtasala ẹnikẹ́ni tó bá wẹ̀ á ọ̀dà kéèyàn máa wẹ̀ o. sáà lẹ́la ẹlòmíì ọ̀dáhùn. tọ́da àbí ọ̀dà tọ́ ọlọ́jà lè máa wẹ̀ dáadáa. torí pé Islam ẹ̀sìn má tutù. ẹ bá àwọn àti péjọ tó pọ̀ báyìí ẹlòmíì ti ń fẹ́ràn rẹ tẹ́lẹ̀ yọ bẹ̀rẹ̀ sí kórìíra rẹ abẹ́ ìfura bẹ́ẹ̀ tí ó lè ní òní opportunity àti jókòó súnmọ́ tó báyìí rí pọ̀sẹ̀ ti ń gẹ̀ẹ́t abẹ́ gẹ̀ẹ́t tó tẹ́lẹ̀ mi ní fi ìgbà tó súnmọ́ dáadáa ń wọ́n máa gbọ́ wọ́n máa gbọ́ àwọn òórùn kan tó ń pè dá àwùlọ́wọ́lọ́ dá àwùlọ́wọ́lọ́ pọ̀sẹ̀ ìlẹ̀. pé aláyè pé òun ti wẹ̀ kọ́lá ló mẹ́wọ́n tó máa sọ bá ah, ìgbà ń bẹ lára alágbọ́dá kọ́ ni. nítorí a ṣe ń rùn àmọ́ gbogbo ara ṣe ń rùn báyìí wọ́n máa ṣe ra ni wọ́n hmm? Ndị Musulmi o fi ma o fi ma inferiorize mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ọmọ ọmọ wo mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ bí ẹni àpọ́nlé ni ẹ̀hìn ẹni pẹ̀lú rẹ̀ náà láwọn àkọ́kọ́ ti sẹ́ rẹ̀ káwọn ọmọ ẹni dọ̀tí káwọn sọ́ọ̀bù káwẹ̀ mànẹ́gẹ́ tàtàlà ẹnikẹ́ni tó bá ó ń túbọ̀ sí pọ́nrán àyàn ní kútùrù mà ní gbèsè àtàlà àdéhìí ń tọ́ka sí kékeré sọ̀rọ̀ ẹ̀. yàtọ̀ sí àdéhìí tó sọ pé ghuslu al-jumu'ati wajibun ala kulli muhtalim ọ̀ràn àyàn ni wọ́n túmọ̀ àjẹ́ lórí gbogbo ẹni tó ti bàlágà. àwọn àdéhìí kan àwọn tó wá àwọn tọ́ka sí pé kìí sọ̀rọ̀ àyàn akọ́sẹ̀ nínú àwọn olùmọ̀gbọ́ yìí pé ọ̀rọ̀ ẹ̀yẹ ni wọ́n ẹjú níyà lẹ́yìn ṣọ́ ẹni pé a fi so gbogbo àdéhùn yẹn pọ̀ pé ọ̀rọ̀ ẹ̀yẹ ni wọ́n ẹjú mọ́ àṣùgbọ́n kì í ṣe condition tọ́lọ́ wọn fi gba aṣọ láti ojú mọ́ olùkọ́ ẹgbẹ́ tiẹ̀ tá a bá mú ilé yọ balẹ̀ jù so that àwọn èèyàn ní take care for granted tó wọ́n kàn mọ́ ọ́n hmm? tọ́da abẹ́ ń jọjú mọ́ a kéèyàn ọ̀wẹ̀ tọ́da abẹ́ ọlọ́ àìkọ̀tà ọjọ́ ọdún mọ̀ ní torí ẹ̀ wájú fún nǹkan ìrùsọ̀ tó yé ẹ̀sẹ̀ wa mọ̀ bá ṣe lò ẹni pé dáhùn sọ pé wájú fún ìyẹn ni pé gbogbo ẹni tó bá wẹ̀ ẹ́ ààyè yóò mú dàpọ̀ ṣọ́ra àná ẹni tí ọba wẹ̀ ńkọ́ yóò nàm ṣọ́ra àná abẹnú àtẹlù lábẹ́ òfin ṣẹ̀ríà ẹ̀mọ̀ pé ìgbà tí Usman radiyallahu anhu tọ́pẹ́ kó tó wá sí jùmọ̀ à ọmọ rẹ ti ń sọ kótóbà ẹ wọ ọdúnmán. Ah. báyìí báyìí báyìí báyìí ni kọ́dà gan mo ní mo bá sáré lọ́sà àlọ́ alákùnrin ọ̀wẹ̀. ṣé ẹ mọ̀ pé bàá wí nù torí tí ọba burú àbúrò tó sọ pé ah, àlùwàlá báwò àlùwàlá ti jẹ́ báwò gbogbo lẹ́rìí náà wà pé dandan ká wẹ̀ ṣé ẹ mọ̀ pé òṣùmọ̀ náà bá máa béèrè so ó túmọ̀ sí pé wọ́n bá yẹn wù tí èèyàn bá ṣe ṣùgbọ́n àní sọ pé kò ní sọ láti ojú mọ̀ á nígbà tí o ti ṣe nítorí àwọn àdéhùn tó sọ pé mẹnẹfẹtẹsẹlẹ mẹnẹtẹwọbọ ayọwò mẹlẹdùnmọ á tàbí ha wà nàìmẹ wọn mẹnẹfẹtẹsẹlẹ pẹlúgúsùlù àfùbọlù. tó pẹ̀lú eléyẹn àwọn àdéhùn yẹn ọjọ́ tòní ìsìnkí ni ìdájọ́ káwọn ìjọ jùmọ̀ á bá ní dáhùn ẹ̀dá ẹlòmíì kò ti dé òun ti dé lẹ́tọ̀ ọ̀hún látàárọ̀ bóòlù ó ti máa wẹ̀ ibẹ̀ lòun máa sà lọ títí mọ́ àṣá ilẹ̀ ẹlòmíì ò fi lè dáhùn fọ́ọ̀rọ̀ yẹn náà bí fọ́ọ̀rọ̀ yẹn alhamdulillah sọta bá ti wàá mọ̀ bẹ́ẹ̀ ọ̀dà tí ìdíwọ́ kan bá mú yẹn máa wẹ̀ ńkọ́ èèyàn sẹ̀ tí wọ́n á di clear pé èèyàn ní ní sọ̀látù Jímọ̀ èèyàn ní sọ̀látù Jímọ̀ inshallah ká gbàgbà

kí á lè rí sìn. àwọn olùbọ́sọ yìí pé ìwẹ̀ yìí bí ìwẹ̀ jànábà kankan ṣùgbọ́n kò burú sẹ́nìkan bá tó ń wẹ̀wẹ̀ kàìnkàìn àtọ̀tẹ̀ tàbí òye wa wọ́n á pa á jùlọ lẹ́yìn ìjọba wọ tuntun mọ́ a kò sí tó burú mbẹ àmọ́ sọ àlọ àlá rẹ o sálọ àlá bá tilẹ̀ já mbẹ kí látò sí àlọ àlá látò ilé ìjẹba o kò sómi ẹ̀rà ọlọ́ọ̀bù yìí láti rí tó ń má atẹ́lẹ̀ jùmọ̀à lẹ́yìn náà tó wá wá sí jùmọ̀à ẹ bá ní falàtí tó mọ̀ yẹn ìlẹ́yìn náà ń tọ́ka sí pé kì í ṣe ẹni pé tí wọ́n ti wẹ̀ tán máa lọ sí jùmọ̀à gẹ́gẹ́ bí tani ti sọ ìmáàmù máa dì ìmáàmù Malik ní tọ́wọ́ bá ti wẹ̀ tán kíákíá kọ́ ọ máa lọ sí jùmọ̀ tọ́wọ́ bá jẹun lẹ́yìn ìgbà tó wẹ̀ tán kó tó lọ jùmọ̀ ó tuntun wẹ́wẹ́. tọ́wọ́ bá jáde ńlé tọ́wọ́ sọ pé ń lọ jùmọ̀ ó ti wẹ̀ tán ọ̀ ń lọ jùmọ̀ ọwọ́ àyà ṣọ́ọ̀bù ó tilẹ̀kùn ó tuntun wẹ́wẹ́. alhamdulillah àdìsí eléyìí ó ti fún wáǹsì mi díẹ̀. ó ní fún mà lẹ́yìn náà yẹn ni pé ń ṣe ọlọ tí yẹn bá wẹ̀ lẹ́yìn gbàtà alùpàdàrí ti yọ pẹ̀lú àníyàn kó wẹ̀ júmọ̀ à ẹ wá lọ sí júmọ̀ à lásìkò júmọ̀ à pẹ̀lú wẹ̀hún ń ṣe ọlọ yọ gbàládà rẹ̀. mo rò pé yé wa tó a jẹ́ pa àníṣe mi díẹ̀ mẹ́ o. àmọ́ láàrin mo ti wẹ̀ látàṣùbà mo ti mọ́ padà lọ wẹ̀ fún júmọ̀ àmọ́ àgbà júmọ̀ àlọ́ torí pé tí wọ́n bá lọ wẹ̀ yẹn wọn náà ó rí ìtumọ̀ tó ga fún ìjọsìn yẹn àtẹ̀sẹ̀ ní ti wẹ̀ látàrọ̀ tó tún ti làágùn làágùn especially ẹni tó wẹ̀ látàrọ̀ tó tún ti aláàrù kí ni fáìdà rẹ̀ ó ti máa wà pẹ̀lú bọ́ sọ̀rọ̀ pé ó ti làágùn burúkú mú àtàlà dé mẹ́sìlì nǹkan kí là ń sá fún kí là á rí eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́ o. tó ń bá ẹsẹ̀ jùmọ̀ wọ́n ní lẹ́yìn náà sọ wá wá sí jùmọ̀ jùmọ̀ àwọn èèyàn lè lọ bá tẹjúmọ àkànbẹ tẹyàn máa lọ bá ẹ̀dá mi lóhùn ànábì sọlá sọlá lẹ́yìn náà tọwọ́ wá sí júmọ ibo ni júmọ náà tọ lọ bá masjid ni wọ́n gbà lérò tó yẹ wa ayé tó máa ata masjid júmọ masjid júmọ lẹ́yìn náà tọwọ́ sí masalasi bí táti bẹ ṣe sọlá tó júmọ tọsọlá máa kó dérọ tọ́wọ́ ṣe sọ̀lá àtútọ́ lọ́wọ́ bá kọ́ pé kó lè ṣe yẹn pé ńgbà tẹ dé yùn ìmáàmù òtítì ọ̀wọ́ abẹ́rẹ́ sí ní yan náfìlà iye tọ́lọ̀ wọn bá ní kó lè yàn ọbẹ̀rẹ̀ sí ní yan náfìlà iye tọ́lọ̀ wọn bá ní kó lè yàn tó eléyìí ń tọ́ da ni. sọ̀rọ̀ pé kò sí nọ́mbà o àsọkóso láti zuma kò ní náfìlà síwájú ẹ̀ tó ní ìṣe pẹ̀lú ẹ̀ yẹn pé iye kíye tọ́lọ̀ ní kó lè yàn síwájú kí mọ́mọ́ tó dé rákà méjì sálámà rákà méjì sálámà rákà méjì sálámà títí tí yóò fi súnmọ́ gbà tí ìmáàmù ó dé gbà tí ìmáàmù bá ti dé ńkọ́ òtò gẹ̀ òtò gẹ̀ ẹ̀hẹ́n òtò adókò kalẹ̀ gbà tí ìmáàmù wa dé lọ́wọ́ arántí pọ̀ ẹ̀kọ́ sínáfílà kíláàsì ọ̀fun túláàsì jókòó kínní. ṣé wa ẹ ìgbàdánà bí ni tó sọ́lá. ما قدر له صلى ما قدر له قبل مجيء الإمام أما وقد جاء الإمام فلا مجال لذلك لا يأتي إمام كتبه طيب يعني قال جيت وعن مسجد تلي وتسير تحية المسجد وتجوكم المسجد إمام وادي وأنا سنات لك أدعجوكم ثلاثة تلك الجنس ما تقول في الله أنت رأيت دي إن لا يبقى في قوسك tahiyatul masjid abẹ́ni tó bá ti dé ti pẹ́ olórí máa yan násìlà yẹn lọ títí di ẹ̀ bá àgbà sí ìmáàmù òde tó ń ma ẹni tó a sọ pé násìlà arákà méjìlá là máa yan bẹ́ẹ̀ o bídíà ni àbí èsè bídíà bídíà ńgbà tó ti kún nọ́mbà tó ń ma sọ́lá máa máa yun lọ́kùnrin náà. sọ ìgbà tó ti jẹ́ pé kò fẹ́ẹ̀rì kan ó sọ pé àfikún pé mẹ́rin àfikún pé méjì àfikún pé mẹ́jọ kọ́ ọba ti tẹ̀tẹ̀ hẹ́yẹ́ tó lè mẹ́sì ìwọ́n náà ti bọ́ sábẹ́ ẹni tó bọ̀ láyì. olùkọ́ afura tẹ̀hẹ́yẹ́ tó lè mẹ́sì nìkan ló ṣe ó ti bọ́ sábẹ́ ẹni tí dáadáa yọ jẹ tiẹ̀. ó ma à ń sọ́tà lẹ́yìn náà ọ adákẹ́ kí ló ń tó fi dákẹ́ ó kí ìmáàmù tó dé èèyàn dákẹ́ tánú ń kọ́ dákẹ́ ọ̀rọ̀ kan wà láàrin wọn mọ̀ bẹ́ẹ̀ ti gbọ́ yìí nínú òfin sọ nítorí pé ó lóye lọ̀rọ̀ ń báwí ọ̀n yẹn náà fìlà rẹ̀ títí yẹn ni pé nígbà tí ìmáàmù wá dé ọ̀dà dúró ìmáàmù bẹ̀rẹ̀ kútúbà ọ̀dà kẹ́ ṣé dídákẹ́ lọ́jà ni àbí títẹ́tí tó alẹ́ tẹ́tí ká tó máa sọ̀rọ̀ ajọ́kẹ́ méjèèjì ọ̀tẹ́tí ọ̀dákẹ́ ó sì tẹ́tí ṣó ṣeé ká tẹ́tí láì dákẹ́ torí kọ́ lọ́wọ́ bó fi ọkàn méjì sínú gbáàyà ما جعل الله لرجل من قلبين في جوفه ọlọ́run fi ọkàn méjì sínú gba ẹ̀ nìkan ó lè máa sọ̀rọ̀ kó sínú mọ̀ nǹkan tó ń nà ó sọ̀rọ̀ kí báyọ̀ méje máa ṣe nu yóò máa ní àìdàpọ̀ tẹ́tí ọ̀rọ̀ tó ń sọ pé à ń gbọ́ kí lẹ̀ ń gbọ́ irọ́ torí ẹ̀ wàá tẹ́tí wàá dákẹ́ wàá sì tẹ́tí hatta yafruga al-imamu min tí ó sì dákẹ́ tí ó tẹ̀sí títí tí lè máa mọ̀ fi parí kótóbà rẹ̀ ó túmọ̀ sí pé ìgbà wọn là gbọdọ̀ sọ̀rọ̀ ìgbà tí ìmáàmù bá ń ṣe kótóbà. ok ìgbà tó jókòó láàrin kótóbà méjèèjì yẹn kọ́ tó sì ṣe kótóbà lọ kò sí kótóbà lọ ajẹ́pẹ́ alẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ lápá kan náà olùmọ̀wé àwọn kan là sọ̀rọ̀ torí pé jókòó yẹn ó kéré púpọ̀ débi wípé òun gan bí aláìsí ni torí ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ ńgbà tó jókòó. ó ti wá parí kútúbà tó tó sọ kalẹ̀ kúrò lórí mímbà lọ́sibí tó ti ṣe sọ̀rọ̀ à tá a lè sọ̀rọ̀ a lè sọ̀rọ̀ mọ̀nà orí kékeré ni tí wọ́n ṣe kútúbà lọ. wọ́n ṣe kọ́ ọmọ lọ ẹni sọ̀rọ̀ má sọ̀rọ̀ báwọ̀. pẹ̀lú wa àyẹ̀kẹ́ má sọ̀rọ̀ ó ní ti pẹ̀lú wọ́n ṣe kútúbà. wọ́n lọ yóò sọ lẹ́yìn náà tí wàá ti sọ̀láàtì pẹ̀lú ẹ̀ ìmáàmù ti parí kútùbà tí wàá tún ti sọ̀láàtì pẹ̀lú ẹ̀ ó fi rọlẹ́hu máa bẹ́yìn náà hu wọ́n bẹ́yìn náà jùmọ̀ àti ọkọ̀rọ̀ ọlọ́wọ́n ṣàforíjì ti ń bẹ láàrin jùmọ̀ àyè àti jùmọ̀ àti ń bọ̀ fún ẹ̀ṣẹ̀ ti ń bẹ láàrin jùmọ̀ àyè àti jùmọ̀ àti ń bọ̀ ọlọ́wọ́n ṣàforíjì rẹ̀ fún wọ́n fọ́bùlù tẹ̀lé ẹ̀fẹ̀ ti ẹ̀yẹ pẹ̀lú àfikún jọ mẹ́ta jùmọ̀ àti jùmọ̀ àjọ mélòó nù méje ẹtún fi mẹ́ta kún alhassanatu bi ashri amthaliha gbogbo dáadáa kan dáadáa lọ́pọ̀ rẹ̀ mẹ́wàá lọ́lọ́ máa fún yà torí pé o ti àwọn nǹkan wọ̀nyí tuntun gbọ́ o ọwẹ́ yàtọ̀ sẹ́ni tí ọwẹ́ o ọwọ́ ti jùmọ̀ àwọn ti mẹ́sìlì jùmọ̀ yàtọ̀ sẹ́ni tí ọwọ́ mẹ́sìlì tó lọ́ọ́ ti sọ̀ bọ̀ ọ̀ fọ́sọ́lá máa kó dérọ́ yàtọ̀ sẹ́ni tó wọ́n mẹ́sìlì tó kàn tó kù tó ṣe ó kéré ju tahiyyatul masjid tó ma à ń fọ́tà lẹ́yìn náà tó dákẹ́ tó tún á tẹ́tí yàtọ̀ sẹ́ni tó ń sọ̀rọ̀ tí ò dákẹ́ títí tí ìmáàmù fi parí kótóbà rẹ̀ tó tún á ti salatul jumu'a pẹ̀lú ìmáàmù ọlọ́wọ́ sàforíjìn àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ti ń bẹ láàrin júmọ́ àyè sí júmọ́ àti ń bọ̀ fún pẹ̀lú àfikún jọ mẹ́ta ó dijọ́ mẹ́wàá ẹ dákun lọ́sọ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ máa ṣe fún yẹn ìyẹn kú oríire àbí òkú oríire ilé ẹ̀rọ pé náà àdéhùn náà wàlùjúmọ̀ àti ìlẹ̀lùjúmọ̀ mùkàfìrà tún lè máa bẹ̀yìn ọ̀húnmá ìdàjútó níbẹ̀ tó kàbáyé ìdàjútó níbẹ̀ tó kàbáyé tófìrà lọ́hùn máa bẹ̀yìn ìlẹ̀lùjúmọ̀ àti ìlẹ̀lùjúmọ̀ àti òkúrọ̀ ìwọ wọn wà parẹ́ fún ọ táwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni àbí kéékèèké kéékèèké ni ó torí àlùkàbáyé ìlà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ìtúbà ló lè parẹ́ torí ẹ gbogbo etí ọmọ gbogbo àwọn mùsùlùmí àṣìlọ sọkẹ gbogbo àwọn ọmọ tọkọtaya ọmọ nǹkan bèèrè ọkọrọjà ní ndò fún bèèrè tẹyọ ọmọ ọlọlẹ tó ń mọ o àbí ẹrí ẹ ẹ mọkàn ọmọ rọmọfọnà ìmọ̀ràn àtìsáàbà gbogbo ìrọ̀lọ́ gbogbo àwọn àdéhùn yẹn ọ̀n tọ́ka sí tọ̀gá èrò ni àwọn lámàm. yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ bí òkè àwọn gbogbo àwọn sẹ́yìn kò lè parẹ́ fún ọkọ mọ́tàn ara jẹ́ أتوبوا إلى الله جميعا أيها المؤمنون أما رأيك يا أنا أتوبوا إلى الله جميعا أيها المؤمنون العمرة إلى العمرة وكفراء وكفراء وكفراء وكفراء وكفراء على جهة كبائر من بيتير أجوا من دار القيام أما سوكايو إني واع وانسان يوقع ريكو إليه جارو تسجيني تابدو سنين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب tó bá Mari kita. kò kalau parí kò sùn. ọ̀sẹ̀fẹ̀ fọ̀rọ̀ níláda tó pọ̀ ó níláda tó pọ̀ yẹn kó bìnrin lọ́jọ́ sọlá tó gbọ́hùrù ló máa ń ṣe lọ́jọ́ júmọ̀ nílé rẹ̀ torí pé pọ́n ọ̀sẹ̀ sọ láti ilé rẹ̀ lóore ju ọ̀lọ́ mẹ́sìlì lọ. gbogbo ìdáhùn mùsùlùmí àti ìlànà sọ pé kó wá wẹ̀ kó wá sí mẹ́sìlì lẹ́yìn náà tó yan náfìlà tó tẹ́tí gbọ́ imam tó ṣe sọ láti pẹ̀lú ẹ̀ lọ́n ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kéékèèké tó ti síwájú fún ẹ. inṣàlá irú rẹ̀ ń bẹ fóbìnrin náà ti ṣe sọ láti ilé rẹ̀ náà. alaikum salaam. méjì náà tẹ̀lé kò lè ju bẹ́ẹ̀ lọ ìjọba tó bá yẹn náà ti là ní. ó ti parí nù sọlá tó bọ́ọ̀lù lọ́sùn ọlọ́lọ́mọ àní sọlá tó bọ́ọ̀lù ni wọ́n kì í ní ẹ̀hẹ́ àwọn ni mo ti dé tipẹ́ gbogbo ọjọ́ ìsìn fún yàrá sí wọn ni wọn gba ládàá rẹ àlùwàlá nu ajá kò jẹ́ kí n fulfili gbogbo àwọn conditions yẹn inshallah à ń bẹ́lọ̀ dání àrẹ bá dà kọ́ gba ládàá bí tó ṣe dé. Or I would just mark, I would just mark you ẹni sọ̀rọ̀ nínú àtúmọ̀ tó rí pé kótóbà náà wọ́n ti tí méjì jẹ́ mùsùlùmí ọlọ́wọ́n náà lọ wọ́n máa ṣe sùúrù títí tí wọ́n parí kótóbà torí kófin ọlọ́run ó dá lórí pé tó ń bá ń gbọ́ ọ̀gbọ̀dọ̀ sọ ọ̀tẹ̀tì àmọ́ tó bá gbé ibi tí ń sọ̀rọ̀ jìnnà síbi tí wọ́n wà ọ̀gbọ́n ẹ̀ka láàrin lọ́rọ́ kan wá ń padà alhamdulilayi èèyàn ní problem. mọ́tẹ́ ẹ̀ máa ń gbọ́ dandan ni kéèyàn dàbí. ọwọ́ àkùsọ wọ àwọn imam tí wọ́n máa ń ṣe sọ̀láàtù jùmọ̀ alẹ́ bá a kù. wọ́n ti sọ kótó báàbọ̀ látàgò kan ti di mẹ́ta ẹ wá dúró àwọn èèyàn tí ó di lọ́wọ́ àǹfààní ìgbésí ayé tiwọn. àwọn eléyìí ni wọ́n lọ sọ̀ra. naam aleykum salaam. alhamdulilayi lábẹ́ òfin ṣẹ̀rí ọlọ́ kò sáwẹ̀ kan táwọn ibi sọ̀rọ̀ bá àṣẹ là ń pè láwẹ̀ arúgbó kò sí àwẹ̀ tá a mọ̀ pọ̀ wà ọ̀nà làwẹ̀ Ramadan kọ́nà ọjọ́ bá wa láyé kọ́ bá wa láyé kọ́nà wa lọ láti gbà oṣù kan máa ṣíwájú Ramadan wọ́n ń tẹ̀sùn yẹn ní oṣù Sha'ban Ramadan lóṣù kẹsàn-án Sha'ban lóṣù kẹjọ ìyá ńlá wa Aisha radiyallahu anha wọn láwọn òróṣù kan alábi máa gbààwẹ̀ àtinúwánu rẹ̀ lọ́pọ̀ bí oṣù ṣàbà ìyẹn ní kóṣù tó síwájú Ramadan ibẹ̀ yẹn làwọn olóríire ti máa ń so lórí borí tí wọ́n ti máa ń ṣe náfìlà àwẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n oṣù tí a kò sínú rẹ̀ nísìn oṣù rọ́jà táyà pé ń kú bíi méjì mẹ́ta mẹ́rin kò sí nínú òfin pé ká gbààwẹ̀ rẹ̀ gbogbo àdìsí tó wá tọ́lẹ̀ ń sẹni lójú kòkòrò ká gbà kò sí ìtọ́kẹsẹ̀ rìn lẹ́nu ẹ̀. a sì ti mọ̀ pé tí ẹ̀rí tó múnádóko ọ̀bá sí fún kankan àgbọ̀dọ̀ sí o ọlọ́mọdé àfi àjẹrà wa lásán. ìwà dẹ́yìn bá wọn jẹ́ pé lójoojúmọ́ gbogbo oṣù ẹ̀ máa gbá àwọn ìjọ kẹtàlá ìjọ kẹńlá ìjọ kẹẹ̀ẹ́dógún oṣù Islam tí oṣù Rọ́jàbù náà bá dé kò burúkú ẹgbà nítorí gẹ́gẹ́ bí ìṣe yín ní gbogbo oṣù nípa nàbí sallallahu alaihi wasallam fi hàn wá irú ọlá ńlá tí ń bẹ fún gbogbo ẹni tí wọ́n fi jọ́ mẹ́ta gbáwẹ̀ nínú oṣù ìjọ kẹtàlá kẹńlá kẹẹ̀dógún yóò dàbí ìgbà tí gbogbo gbèsè ayé ńlẹ̀ fi ń gbáwẹ̀ torí àwọn ẹjọ́ kan ládàá àwọn ẹjọ́ mẹ́wàá láti ti mọ̀ pé bó ṣùgbọ́n abọ́jọ́ oṣù bá pọ̀ títí kò lè jọ gbọ́n lọ́nà Islam ajẹ́kẹ́ bí ìgbà tí gbogbo oṣù lẹ́ ti gbà wẹ̀ ìyẹn sì máa ń gbà wẹ̀ ọjọ́ alhamis àti ọjọ́ àtìní ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ kò burú tí Rajab náà bá dé kẹ́ ẹ máa gbà lọ bẹ́ẹ̀ sí máa gbà tẹ́lẹ̀ ṣùgbọ́n ètò burú ni pé ká pín gbogbo àwẹ̀ Rajab ẹ fẹ́ gbà láti bẹ̀rẹ̀ Rajab tó pin eléyìí ọ̀tàkùn sunnah Nabi sallallahu alaihi wasallam. àkọ́kọ́ ni pé kéèyàn lọ dáná lórúkọ ọpọmọ wa fẹ́ fẹ́ ọmọ yín kẹ́ ẹ̀ mọ̀ wá káwọn náà ọmọ yìí kò sí tó burú ń bẹ̀ lábẹ́ òfin ṣẹ̀rí à. sẹ́lẹ̀ yẹn wọ́n ń pè ní alkhitba pé ọmọ yín fi hàn fóun fẹ́ fẹ́ ọmọ wa káwọn náà bá wà má bẹ́ẹ̀ wọ́n má ti jẹ́ lómi ọ̀wá ọmọ yìí títí tó ọmọ awé ìfẹ́ àbí tí ó pàtì. tọ́ba wá ṣeéṣe níjọ́ tá a lọ yọjú ẹ máa lè so yìgì rẹ̀ fún alẹ́ kan náà ọ̀dà jù ẹ máa kóra sí ìnáwó tí ò nítumà ẹnìkẹ́ ti náwó náwó náwó náwó náwó níjọ́ tá ẹ lọ yọjú kọ́dà àwọn olóbìnrin ilé wọ́n tún má sọ níjọ́ tá lọ yọjú àwọn míì tó ń bẹ lọ́wọ́ wọn wọ́n lè pa màálù jọ náà fáwọn lọ yọjú lásán nígbà tẹ́ bàá gbéyàwó ńkọ́ táà fi ń la wàhálà bọ̀ra wa tó bá kọ́ lè so igi fún yín dọ́nà kò burú tó o bá sì so ọwọ́ pé mọ̀ wá àwa náà mọ̀ ni ká fẹ́ àwọ̀ wa kò ní ìdíkà kúra sí gbèsè tẹ́lẹ̀ ń ẹ bí àwọn èèyàn ṣe ń so igi iná Islam ní so ní ọ̀ma bí wọ́n ṣe ń so ń bí tẹ́ ẹ bá ṣàlàyé bí wọ́n ṣe ń so àmà bó bá ṣe déédéé tọ́lọ́ àbí ò ṣe alakọlẹ ha ẹni tí ẹni tí wọn kúnlẹ̀ torí pé wọn fẹ́ yà wò bíkọ́ dọ̀bálẹ̀ torí wọn fẹ́ yà wò kò gbọ́dọ̀ kúnlẹ̀ kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ òfin Ọlọ́run ọgbà ká máa kúnlẹ̀ wọn ọgbà ká máa dọ̀bálẹ̀ wọn àtàní tọ́takọ̀ ẹ̀sìn tọ́tàbá sì takọ̀ ẹ̀sìn ká pàtì ìyàwó àgbà wọn ò lè fẹ́ tí ní kúnlẹ̀ kí ni irọ́ lásán ẹ wá kúnlẹ̀ sí fi àjẹ ọmọ yín fáin fáin sẹ́wọ̀n pé níta ẹ̀kọ́ lẹ́tà sí ń kọ́ náà lẹ́ fi DHL gbà so tí ẹ bá wá pé ọ̀nà tó ń gbà so yìí tọ́bùfin ọlọ́run ọba mu àwọn ọ̀ma bẹ́sẹ̀ ń sotò pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan láwọn bíbá ìkọrí kọ̀dí náà ni bófin ọlọ́run ṣe rí ọ̀tọ̀ ọ̀tọ̀ ní táwọn ọmọ ẹsẹ̀ kó lè bá lóòrìn kó lè bá bíwó àbí bẹ́ẹ̀ ni wọ́n lè ní àwọn ah, bàbá ìyàwó ẹ ẹmú ọmọ yẹn lọ fi fún bàbá ọkọ tí bàbá ọkọ wa mú kó fi fún ọmọ rẹ̀ pé ìwọ la fi fún ẹgbọ́ ẹgbọ́ gbogbo ẹ ti dàrú bàbá ìyàwó bàbá ọkọ ló wá fẹ́yàwó ẹ bàbá tiẹ̀ ti á jẹ́ lẹ́yìn náà ọkọ tó wá fẹ́yàwó kò sínú sẹ̀rí àyíké ká mú obìnrin ká lọ fi lé lọ́wọ́ gbogbo eléyìí rọ́ lásán ni wọ́n kàn jáwé sí rọ́ ẹ gbọ́ bí sèré àti sèwé ẹ̀yin lẹ́wọ̀n a máa ma pé ń tẹ̀ ń ṣe dàbí ọ̀dà ntí sẹ́rí àwẹ̀ ni pé sábà sẹ́rí àlè ìjọ́bù ọkọ̀bù mo fi fọ́ mo gbà tí àwọn ẹlẹ́rìí méjì ti jẹ́rìí sí tí sọ̀dọ̀ àpé tó wáyé láti lélẹ̀ lẹ́ẹ̀kan náà àbí ládéhùn ó ti parí yẹn ní kí gbogbo sáà ń dẹ́kun wákàtí mẹ́wàá wákàtí mẹ́ẹ̀ẹ́dógún àwọn ìdílé kọ́ńkọ́ ẹ̀ ìdílé ìyàwó ń ká bẹ́ẹ̀ lẹ́yìn jẹ́ sí wa. tó o gbé lẹ́yìn fọmálítì rọ lásán tó o máa sọ pé ìwọ bàbá ìyàwó tọ́mọ rẹ fún lágbádá tó fẹ́ fẹ́ ó lòun fi fún ìwọ náà ọ̀gbà ó lòun gbà àwa ń kọ́ ajẹ́rìsì sọdá àti ńkọ́ iye báyìí fi lé lọ afẹ́kù fi lé lọ kò sọ̀rọ̀ pé bóyá ń lọlé mo rò pé ó lòun ò lówó bí àmọ́ òun fún ọ̀dà inṣàlá agbọ̀ngbọ̀ kó fún torí pé àti ráwọn experiences kan ní ìsìn àwọn ọmọ ọ̀daràn tá a fẹ́ yàwó ó ti tún padà pọ̀ yàwó lẹ̀ láìsàn kankan torí ẹ̀ là ń ṣe insist mọ́sálà kò fi lè lọ ká lè mọ níta àfẹ́ jẹ́rìí lé lórí tò eléyìí jẹ́ báwọn tó sábà ti ṣe báwọn ti parí ó ti parí lábẹ́ òfin ọlọ́run tó ẹ ẹ ń ṣe wàlímà ẹ ń ṣe wàlímà ọkọ ìyàwó lọ́lọ́run pé kó ṣe gbogbo eléyìí ọkọ tó fẹ́ ọmọ òun ni ọmọ adáná tí ó fún àwọn èèyàn ló jẹjẹ tòbí bàbá ìyàwó náà máa ń ti lówó tó fẹ́ ná ọlọ́run bó forè sí tó kò sí tó burú nu gbogbo ilé eléyìí jẹ́ bí Islam ṣe ní kí wọ́n sọ yìí á sì ṣe kútùbọ̀tò hàjà kútùbọ̀tò àrùn tó lọ́wọ́ àti ọlọ́mọ ṣe ń bẹ̀ ẹ̀ ń gbọ́dọ̀ pé bàbá ìyàwó ló ṣe àbí tọ́jọ́ pọ̀pọ̀ ìyàwó ló ṣe àbẹ́nìkan àwọn ẹlẹ́rìí ló ṣe lọ́ba tán tó igi ti sọnù lábẹ́ òfin ọlọ́run ọba tiwa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ náà.

gẹ́gẹ́ níka màjẹ́ mi wórówóró màjẹ́ mi wórówóró ìtọ́jánu lásà ti ti rẹ̀ náà a. wà ó níṣì bàbá ìyàwó lè sọ pé mo fi ọmọ mi fún ọ gẹ́gẹ́ bí ìyàwó wọ́n náà sọ pé mo gbà á gẹ́gẹ́ bí o gẹ́gẹ́ bí ìyàwó kì í ṣe ìyàwó o. mo rò yé wa yorùbá yẹn rubbish ni o ìyàwó la wá fẹ́ àbá wá fẹ́ gẹ́gẹ́ bí àbọ̀rọ̀ lórí wẹ́ẹ̀dì yẹn la fi sọ pé kí wọ́n ké bàbá gbọ́yàwó ọgbọ́ lárúbáwá ọkọ náà gbọ́ lárúbáwá wọ́n fi lárúbáwá so ìgbín lọ́dà jù torí òní òní mútùmọ̀ ní ìdání èyí tó ti kọ́ mà lẹ́nu àwọn èèyàn ni pé mo fi fún ọ gẹ́gẹ́ bí ìyàwó. ọkọ náà gbé mọ́ gbà á ẹlòmíì ti ronú lọ pé a ah, ẹjọ́ tó ń fẹ́yà gẹ́gẹ́ bí ló dẹ́ rí. naam aleykum salaam. bẹ́ẹ̀ni jíjẹun àti mímu nǹkan ní ìdúró pọ̀ dáa ká máa jẹun ká máa mu nǹkan ní ìdúró pọ̀ wọn náà nàbì sallallahu alaihi wasallam tó mú mi ní dúró ṣùgbọ́n nípa má mú mi ní dúró tó àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wọ́n ní èyí tó mú ní dúró yẹn ó fi ṣàlàyé pé kò burú ṣùgbọ́n kò dáa tó yàtọ̀ sí ká máa jẹun ní dúró àti jẹun àti mú ọyẹ ká máa jókòó sí ilé ìjẹun sí ìjẹun. kí ló ń jẹ bẹ́ẹ̀. eléyìí ọmọ nínú pé yẹn ń sọ pé máa ń tọ́ pamọ́ eléyìí lọ́dọ́gba jù àwọn olùmọ̀ àìmọye tí wọ́n sọ pé ojú òní rọ̀ tọrọ àìmọye tí wọ́n sọ pé òrùn òmù tó ọ̀yọ́ sẹ́wọ̀n pé àwọn mùsùlùmí àwọn kọ̀sẹ́ ń tọ́ pamọ́ àbíká ni gbogbo ayé ń ṣe ẹ̀fẹ́ sọ pé kọ̀ torí ẹ̀ ló ti wọn wọ́n sọ ní London nígbà kan ìgbóbìnrin kan gbé àwọn ẹni tó ń ka ntí wẹ́dọ̀ ó wí lọ́la tó gbé wọn lọ kóòtù wípé wọ́n sọ pé lọ́la òjò ní rọ̀ gbà tó wọn á lọ sọ́fíìsì òun kó fáìlì lọ́wọ́ òun ò mú ọ̀mbrẹ́là lọ́wọ́ òjò wa rọ̀ ọ̀pá gbogbo ẹnu pé gbogbo nǹkan làwọn máa fi pawó òjò wa rọ̀ ọ̀pá gbogbo fáìlì tó ń tọrọ lọ́dọ̀ ilé ẹjọ́ kí wọ́n sẹ́yìn mílíọ̀nù báyìí fò ó lè ọjọ́ ìwé ṣe jẹ́ àríkùn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni àwọn kan tí àwọn kan tó ń sọ̀rọ̀ yẹn bákan mi. ẹ òǹkà tí wọ́n ní kó o fi ṣe àkọ́kọ́ náà nǹkan tí ní kó o mú àyè kìí ṣe ìyàwó yẹn ni wọ́n fẹ́ fún àwọn ni wọ́n fẹ́ gbà wípé n tó fún ìdílé nù ètò fúnyàwó sọdáàkì rẹ̀ wọn ò ní bá gbà á. oṣù bẹ́ẹ̀ sá ń tọrọ yẹn wọ́n lè dìlé wọ́n lè pé kíní kò rò dílé àwọn nítorí tẹ̀lẹ̀ ní pé àwa kìí a kìí ṣe eégún kí làwa mùsùlùmí tó máa ní kó fún àwọn ẹlẹ́bùn àwọn gẹ́gẹ́ òbí ọmọ kò ọba ní lágbára ò lè fún kìí sì ṣe àfúnma náà má tún lọ bẹ̀ from time to time tọ́lọ̀ ń bá bọ̀ ọ́ láti rí máa ṣe dáadáa sí wọn. a sì ti mọ̀ nígbéyàwó tó lọ lé ọkọ àwọn bàbá àti ìyá rẹ̀ wọ́n mọ ara mi bó ń ṣe ń ṣe lọ láti ọwọ́ ọkọ rẹ̀. tọ́ ń bá ń ṣe dáadáa láì jẹ́ pé wọ́n rò ó ti tẹ́lẹ̀ àwọn ẹ̀bùn dáadáa dáadáa ọmọ ẹ̀yọ sí wọn. tí ọba sì ti yọ orí sí kejì from time to time àwọn náà máa mọ̀ pé ah, ọkọ̀ lágbájá ti ẹ́ ọ́ àtúráwò ni àbí ọ́ àti kú ni kò kú òkú ọmọ yín fail so gbogbo eléyìí ọmọ àtẹlẹ so tó máa gbé su twenty one orógbó twenty one ìgò oyin twenty one gbogbo ẹ̀ twenty one ẹ béèrè pé why this twenty one a sọ pé gbogbo àwọn ará ilé àwọn tí wọ́n gbà kọ̀ọ̀kan twenty one làwọn. ayọ̀ pé kò sí wàhálà àwọn sọ pé ah ilé wa ọgbọ́dọ̀ fún twenty one o kò ní pè ó sì lọ bá ti ní kẹ́ ẹ àmà tòun tó ní pé àwọn èso bọ́yẹ bọ́ lọ́dà fún yín kò sí ní táwọn fẹ́ẹ́ fi ṣe òkúta bẹ́ bọ̀ tò wọ́n tó wá sí ìròyìn gbogbo wọn tó fẹ́ ẹ fi sí o torí làwọn tí ẹ̀jọ̀ máa mú sí òun. nígbà tí gbogbo wọn bá ti mọ̀ bẹ́ẹ̀ ẹ̀ rí i pé wọn ò ní dín lọ́nà láti ṣe tọ́lọ̀ fẹ́ wọn ò ní dín lọ́nà láti tẹ̀lé ta nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka